المعين فلا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 فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فيا عباد الله اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما ينبغي أن تتقوه وكما أمركم الله سبحانه وتعالى بذلك في القرآن العظيم ورد صلى الله عليه وسلم في في أحاديثه الصحيحة واعلموا عباد الله أن من تقوى الله سبحانه وتعالى معرفة معرفة حقيقة محبة النبي صلى الله عليه وسلم واعلموا عباد الله أن محبة النبي صلى الله عليه وسلم واجب على كل مسلم أو واجبة على كل مسلم ومسلمة وذلك لأن محبته صلى الله عليه وسلم من أعظم القربات إلى الله سبحانه وتعالى ومن آكد الواجبات على كل مسلم واعلموا عباد الله أنه لا يصح لأحد إسلامه إلا بمحبة النبي صلى الله عليه وسلم وذلك لأن محبة النبي صلى الله عليه وسلم والشهادة بأنه عبد الله ورسوله مفتاح من مفاتيح دخول الإسلام ومن أراد أن يدخل في الإسلام لا بد أن يشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وعدم ذلك يعني أن صاحبه ليس داخلا في الإسلام ولذلك يجب علينا أن نحب النبي صلى الله عليه وسلم وأن نعرف حقيقة محبة النبي صلى الله عليه وسلم حتى لا نقع في الجفاء أو في الغلو في حق النبي صلى الله عليه وسلم وقد ثبت أن الله سبحانه وتعالى قرن محبة النبي صلى الله عليه وسلم بحبه إياه وجعل حب النبي صلى الله عليه وسلم شرطا لمحبة الله سبحانه وتعالى وذلك في قوله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وباتباع النبي صلى الله عليه وسلم يتم نيل محبة الله سبحانه وتعالى ولا يخفى على كل واحد منا أن من لم يحبه الله سبحانه وتعالى لا سبيل له إلى دخول جنته سبحانه وتعالى اعلموا عباد الله أن النبي صلى الله عليه وسلم أرشدنا فيما صح عنه من الأحاديث إلى أنه ينبغي لنا أن ندع محبته فوق كل محبات فوق محبة والدينا فوق محبة أولادنا فوق محبة الناس أجمعين وذلك في قوله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقد حدث لعمر بن الخطاب رضي الله عنه أنه قال للنبي صلى الله عليه وسلم ذات يوم والله إني أحبك يا رسول الله أو لأنت أحب إلي من كل شيء إلا من نفسي يا رسول الله وماذا قال له النبي صلى الله عليه وسلم قال له النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده حتى أكون أحب إليك من نفسك ثم قال عمر بن الخطاب رضي الله عنه الآن يا رسول الله لأنت أحب إلي من نفسي لأنت أحب إلي من نفسي وقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر أي الآن يعني, يعني تم لك الإيمان وذلك لأن من وضع محبة أحد فوق محبة النبي صلى الله عليه وسلم لا يتم إسلامه ولا يصح له إيمان لماذا؟ لأنه يطيع من يحب لذلك قال شاعر تعطي إلها وأنت تظهر حبه هذا محال في القياس بديع تعصي الإله وأنت تظهر حبه إن الحبيب لمن يحب مطيع إذا أحببت أحدا لابد أن تطيعه وذلك يعني حكمة من الله سبحانه وتعالى أن جعل محبة النبي صلى الله عليه وسلم فوق كل محبة واعلموا عباد الله أن محبة النبي صلى الله عليه وسلم وحق النبي صلى الله عليه وسلم لا ينبغي لنا أن نفرط أو نفرط فيهما والإفراط هو الغلو في حق النبي صلى الله عليه وسلم وقد نهى النبي صلى الله عليه وسلم عن الغلو في حقه فيما ثبت من حديث أنس بن مالك رضي الله عنه الذي رواه الإمام أحمد في مسنده على شرط الإمام مسلم أن رجلا جاء إلى النبي صلى الله عليه وسلم ذات يوم فقال محمد يا سيدنا وابن سيدنا ويا خيرنا وابن خيرنا ولما سمع النبي صلى الله عليه وسلم هذا قال له النبي صلى الله عليه وسلم أيها الناس قال النبي صلى الله عليه وسلم أيها الناس لا يستهوينكم الشيطان قولوا بالذي قلتم لا يستهوينكم الشيطان إنما أنا محمد بن عبد الله أنا عبد الله ورسوله نهى النبي صلى الله عليه وسلم هذا الرجل من وصفه بأنه هو سيدهم وابن سيدهم وخيرهم وابن خيرهم ما أن الواقع أن النبي صلى الله عليه وسلم هو في الحقيقة هو سيدنا لأنه صلى الله عليه وسلم قال أنا سيد ولد آدم وهو خيرنا لأن الله سبحانه وتعالى صرح بذلك بأن صلى الله عليه وسلم هو خير آه، هو خاتم الأنبياء وإمام المرسلين وهو خير الخلق ومع ذلك نهى النبي صلى الله عليه وسلم آه، عن ذلك يعني عن الإسراف في مدحه وذلك لأن الغلو أو الإسراف في مدح الرجل قد يؤدي إلى رفعه إلى منزلته التي أنزله الله سبحانه وتعالى وقال النبي صلى الله عليه وسلم والله لا ما أحب أن ترفعوني فوق منزلتي التي أنزل لي الله لذلك آه، نهى النبي صلى الله عليه وسلم نهى النبي صلى الله عليه وسلم عن هذا لئلا نرفعه إلى منزلة الله سبحانه وتعالى وهذا للأسف الشديد وهذا يقع من بين المسلمين في آه، الآونة الأخيرة حيث نجد من يصف النبي صلى الله عليه وسلم بصفات الله سبحانه وتعالى أو بما هو أعظم من صفات الله سبحانه وتعالى مثل صاحب البردة حين يصف النبي صلى الله يصف النبي صلى الله عليه وسلم وقال ومن وإن من جوده الدنيا وضرتها ومن علومه علم اللوح والقلم وهذا يعني مبالغة ومجاوزة للحد في مدح النبي صلى الله عليه وسلم إذا كان علم اللوح والقلم من جزء من علم النبي صلى الله عليه وسلم فماذا يكون علم الله سبحانه وتعالى ولذلك عباد الله لا بد أن نعرف يعني حقيقة محبة النبي صلى الله عليه وسلم فلا نفرط ولا نفرط أدوكم الله سبحانه وتعالى أترى الشافق فواتواجه النبي صلى الله عليه وسلم àlékún tí Allah subhanahu wa ta'ala tí olúwa bá wá tó bá ń bá wọn sábẹ́ ànábì àti gbogbo àwọn tó wà wà lórí ìlànà ànábì tí ó fi dijọ́ ìgbéde alkiyama ẹ̀yà rúṣin Allah subhanahu wa ta'ala a máa sọ àsọ́lẹ̀ fúnra wa gẹ́gẹ́ bá a ti máa ń sọ fúnra wa ní gbogbo ìgbà ipe gbogbo ọ̀rọ̀ pátápátá ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala òun náà lásíwájú gbogbo ọ̀rọ̀ òun náà lọ̀rọ̀ tá a máa tẹ̀lé tàbí rí Allah subhanahu wa ta'ala kásì lọ lè máa ipe ìlànà nabi sallallahu alaihi wasallam òun náà ní ìlànà tó lóore ìlànà tó lálàáfíà tẹ́yàn máa tẹ̀lé tẹ́yàn fi rójú rẹ̀ Allah subhanahu wa ta'ala láyé àti wá díjọ́ ògbé al-qiyama káwà lọ lè mọ̀ ìpé àdádálẹ̀ nínú ìjọsìn ká fi nǹkan tí ò sínú ẹ̀sìn ká dálẹ̀ ká máa wá fi jọ́sìn fún Allah subhanahu wa ta'ala ká lọ lè mọ̀ ìpé aburú ni ewu ńláńlá òun náà ní bẹ́ẹ̀ wá sí orí kankan nínú àdádálẹ̀ nítorí pé àdádálẹ̀ máa gbéyàn lọ síbi ànú ni ànú a sì máa gbéyàn lọ síbi ìbínú Allah subhanahu wa ta'ala ẹ̀yà rúsí Allah subhanahu wa ta'ala ẹjá páyà Allah subhanahu wa ta'ala nípa apá bó ti yẹ ká páyà rẹ̀ bọ́lọ̀wọ́ bá lè pẹ̀lá ṣe máa ń pa wá láṣẹ nínú al-Qur'an pẹ̀lú pé ká páyà rẹ̀ tánàbí sallallahu alaihi wasallam tó náà sálà ìmọ̀ sí wá lójú kòkòrò nínú àwọn hadith rẹ̀ tó lálàáfíà ibi ká páyà Allah subhanahu wa ta'ala káwá lọ lè máa ipé nítorí pé ìfẹ́ ànábì sallallahu yìí

òun náà ló fà tó jẹ́ pé kọ́kọ́rọ́ táà máa fi wọnú Islam òun náà ni ká jẹ́rìí pé kò sí ọba kan tó lẹ́tọ̀ọ́ ká máa jọ́sìn fún àfi Allah subhanahu wa ta'ala ká sì jẹ́rìí pé ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ Allah subhanahu wa ta'ala ni tẹ́yìn bá mú ẹyọ kan nínú méjèèjì irú ẹni bẹ́ẹ̀ kò tí wọnú Islam àfi kó mú méjèèjì papọ̀ látara àdílé láti mọ̀ wípé àṣẹ́ká nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam nítorí pé tàbá ti kórìíra ẹni tí wọ́n fi iṣẹ́ rán sí wa bóò láàṣẹ wá sọ pé àgbà iṣẹ́ tó mú wá fún wa gbọ́ bóò láàṣẹ sọ pé à ń tẹ̀lé ìlànà tí ànábì sallallahu alaihi wasallam tó mú wá fún wa òun náà ló fà tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala ó ṣe ìdánwò fún àwọn tí wọ́n máa pàpè mara wípé àwọn fẹ́ràn Allah lẹ́fẹ́nà Allah subhanahu wa ta'ala lẹ́nífẹ́ rẹ̀ lóòtọ́ fattabi'uni yuhibbukum Allah kò sọ́nà mí tẹ́ lè gbà débi tẹ́ fi rí ìfẹ́ Allah subhanahu wa ta'ala àti kẹ́ tẹ̀lé mi ànábì tẹ́bá wá sallallahu alaihi wasallam àbẹ́yàn kórìíra ìlànà nẹ́bì àbẹ́yàn kórìíra nẹ́bì sallallahu alaihi wasallam fúnra rẹ̀ tí wọ́n ń pàpè mọ́ra ipò òun fẹ́ràn Allah subhanahu wa ta'ala tí wọ́n ń pàpè mọ́ra kó wà lórí ojúlówó Islam ajẹ́pẹ̀rú ẹni bẹ́ẹ̀ ń tan ara rẹ̀ lásán ni nítorí pé ọlọ́ọ̀bà àlekẹ́ ọlọ́ọ̀bà tó dá wa òun náà ló ti sọ fún wa ti pé kò sọ́nà táà lè gbà táà fi rí ìfẹ́ Allah subhanahu wa ta'ala àyàfi pẹ̀lú kátẹ̀lá nẹ́bí sallallahu alaihi wasallam ẹlákùn tẹ́yàn máa wá tẹ̀lé ẹni ò fẹ́ràn bí so ajẹ́pẹ́ tá a fẹ́ràn túláàsì òun náà ní ká tẹ̀lé so látara àdé eléyìí ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam a orígun kan pàtàkì ní nínú orígun ẹ̀sìn wa tẹ̀yìnbá tí wá ní ká nífẹ́ ànábì sallallahu alaihi wasallam yìí a gbọ́dọ̀ mọ bóò láti fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam táàfi ní ṣe àṣejù níbi ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam táàfi fi ní ṣe

Ànábì ní la yu'minu ahadukum ẹnikẹ́ni nínú yóò tí di mùmìnì kò tí nígbàgbọ́ hatta hakuna habba ilayhi títí yóò fi di pé èmi Ànábì ni ó nífẹ̀ẹ́ sí jù min walidihi wa waladihi yóò nífẹ̀ẹ́ sí mi Ànábì sallallahu alaihi wasallam ju ọmọ tó bínú rẹ̀ lọ ọmọ tó bí tó ṣe wàhálà tó fi bí tó náwó lé lórí bí ẹ̀ ṣe máa nífẹ̀ẹ́ ọmọ téèyàn bí tó téèyàn nífẹ̀ẹ́ kí nǹkan kan ó ṣe téèyàn nífẹ̀ẹ́ kábùkù ó kàn sí bẹ́ẹ̀ náà lèyàn gbọdọ̀ èyàn gbọdọ̀ ṣe kí ni ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam ó gbọdọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì wa parí ẹ̀ ànábì wa ni wan nasi ajma'in àti gbogbo ẹ̀dá tó bá kú eléyìí ló fi yé wa ipé táà bá ń tó yàn ẹ̀yìn bá ṣe súnmọ́ra wa sí táà bá ń tó bá ṣe súnmọ́ra wa sí ẹ̀yìn táà kọ́kọ́ máa tò náà ní pé àwọn òbí wa méjèèjì a sọ pé ah, òbí wa méjèèjì afẹ́ràn eri wa méjèèjì ẹ̀rí a mọ̀ sọ pé afẹ́ràn ọmọ afẹ́ràn àfá wa ni afẹ́ràn ọ̀gá tó kọ́ ni afẹ́ràn ọ̀rẹ́ wa ni afẹ́ràn ẹbí ni eléyìí ti kó sínú abẹ́ wan-nasi ajma'in anabi so anabi gbogbo ẹ̀dá

so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó bá lóun fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam ìfẹ́ ànábì ó máa hàn látara pé kíni látara pé yóò máa tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam lọ lè mà ipe ká gbé ìfẹ́ ànábì sí déédéé pẹ̀lú ìfẹ́ àwọn tó bí wa àbífẹ́ àwọn tá a bí àbífẹ́ àwọn kan tá a fẹ́ràn eléyìí kò tí ì múyàn di pé ẹni tí máa nì pé nínú ẹ̀sìn ọlọ́run ọba kí lélẹ́yìí tí ó fi eléyìí rí lẹ̀ fún wa òun náà ni hadith umar ibn al-khattab radiyallahu anhu umar ibn al-khattab ó sọ fún anabi sallallahu alayhi wa sallam jọ kan ó ní ilẹ̀ ànábì sallallahu alaihi wasallam la anta ahabbu ilayya min kulli shay illa min nafsi ó ní ilẹ̀ ànábì bó ti rí nìyí mo fẹ́ràn rẹ ju gbogbo nǹkan pátápátá lọ àtàwọn ọmọ mi mo fẹ́ràn rẹ jù ọ lọ mo fẹ́ràn rẹ jù wọ́n lọ àti àwọn òbí mi tó bí mi mo fẹ́ràn rẹ jù wọ́n lọ illa min nafsi àfẹ̀mí ara mi nìkan o ẹ̀sì bá ní sí àfẹ̀mí ara mi nìkan òun ni ìfẹ́ràn rẹ̀ níbi jùlọ ẹ̀wọ̀rọ̀ yìí a wò pé ah, ó ti gbìyànjú àti ó fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam ju bàbá tó bí lọ ó fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam ju ìyá tó bí lọ ìtọ́pọ̀lọpọ̀ ọnù wa ò lè ṣe ó fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam ju ọmọ tó bínú lọ ìtọ́pọ̀lọpọ̀ ọnù wa ò lè ṣe nítorí ìfẹ́ ọmọ ẹlòmí ọmọ takò lára ànábì sallallahu alaihi nítorí ìfẹ́ òbí pé bàbá mi ní àà ah, tí mo fẹ́ ní àbí kí bá wọn fẹ́ ní bàbá rẹ̀ wá fẹ́ òun tó takò tànábì ni nítorí ìfẹ́ bàbá rẹ̀ nítorí pé òfẹ́ ṣe bàbá rẹ̀ nítorí pé òfẹ́ kí bàbá rẹ̀ bínú ọ wà fílẹ̀ pé tọ̀ ká gbé ìfẹ́ bàbá àgbèlò ìtànà bí sallallahu alaihi wasallam ẹ̀rì ilé ìmọ̀sẹ̀ láwùjọ wa lọ́pọ̀lọpọ̀ ẹlẹ́rẹ́ lómi tó nírùngbà tẹ́lẹ̀ ní tí ò nírùngbà bá agílódé á ah, wàhálà ìdí pọ̀jú lé ní bàbá mi lóhun ti ẹ̀fẹ́ rírùngbà so eléyìí Umar ibn al-Khattab ó wá wẹ̀ ó yán kankan kúrò níbi kíni kúrò fìkúlì ṣe yìí gbogbo ẹ̀ pátápátá ẹ̀ olóhùn lòún fẹ́ràn anábì sallallahu alaihi wasallam gbogbo nǹkan lọ àfẹ́mí nìkan kí ni anábì sallallahu alaihi wasallam sọ ẹ̀ anábì walladhi nafsi biyadihi anábì ní gbogbo rà pẹ̀lú ọwọ́ bá tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹ̀ hatta akuna ahabba ilayka min nafsi títí ìmánì rẹ̀ ò tí ì pé o títí tí yóò fi di pé ó náà Ànábì sallallahu alaihi wasallam ló sọ fún Umar tòun náà ló sọ pé àwọn sàábé wọn a máa sọ pé fìdáka ya Rasulullah fìdáka nafsi wa ahli ya Rasulullah ipe àtẹ̀mí àwọn àti gbogbo fámílì àwọn àwọn fi yá rẹ̀ ànábì sallallahu alaihi wasallam ìtumọ̀ eléyìí ni pé ìdí ó bá ṣe wà ànábì ẹ́ kó ṣe mí kó ṣe gbogbo fámílì ni ta ló lè wí eléyìí kó sọ tọkàtọkà pé ogun tí wà tẹ̀lẹ̀ sí ànábì sallallahu alaihi wasallam tó bá jẹ́ pé ikú ní bá jábọ̀ ní kó jálù ní kó pa ànábì sallallahu alaihi wasallam tó wáyé pé bani wọ́n bá fẹ́ yìnyàn ni àbájáná fẹ́ gún yẹn ni àbọ́kọ́ ni kó sẹ̀ lórí mi kó mọ́sẹ̀ sí ànábì sallallahu alaihi wasallam arákùnrin kan nínú àwọn sahabiyat ala walidayha ó ṣẹlẹ̀ jọ́ kan pé lójú ogun kan arákùnrin arábìnrin yìí àwọn ọmọ rẹ̀ méjì ló tẹ̀lé ànábì sallallahu àwọn méjì wá kú àwọn èèyàn wá túbọ̀ fún pé ọmọ rẹ̀ méjèèjì kú ẹ́n ní wọ́n ń béèrè wípé àìnà Rasulullah anábì sallallahu alaihi wasallam ńkọ́ níbo lànábì wà wọ́n wá ń sọ fún pé nǹkan kan ò sí ànábì dáadáa lànábì wà ó ní ẹsẹ́ àjẹkùn òun dá ànábì náà òun fẹ́ mọ ibi tá omi wá di pé wọ́n wá mú dọ́dà nẹ́bí sallallahu alaihi wasallam pé gbogbo mùsùlùmí míì tó bá ti tún ṣẹlẹ̀ síyàn yàtọ̀ sí ti rẹ̀ ànábì sallallahu alaihi wasallam eléyìí tó tún ṣe fọwọ́ kékeré mú ẹ gbogbo aburú tó bá ṣèyàn tí ò bá ti ṣe pé ó tó pé aburú ṣèyàn lára ànábì sallallahu alaihi wasallam aburú tó fúyẹ́ ni ẹ àwọn kan lélẹ́yìn tá a máa sọ pé tó wáyé pọ́kùnrin ni a ní a torí pé jọ́kùnrin ló fi lẹ́mìí bá abiyama tó fẹ́ràn ọmọ rẹ̀ ọmọ rẹ̀ wá kú kó sáàrá nẹ́bì náà sí ìlẹ̀kùn òtí ànẹ́bì so eléyìí òun náà ni àwọn àpẹẹrẹ táàmà fi mà ike agbọ́dọ̀ gbé ìfẹ́ ànẹ́bì sallallahu alaihi wasallam lórí ìfẹ́ gbogbo nǹkan bàtà ànẹ́bì wá Umar ibn al-Khattab Umar ibn Umar wá ó tún wá sọ bá ànábì sallallahu alaihi wasallam ìfẹ́ á ah, nífin o mo ti wá fẹ́ràn rẹ̀ ànábì sallallahu alaihi wasallam ju ẹ̀mí ara mi lọ mo fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam ju gbogbo nǹkan lọ ànábì sallallahu alaihi wasallam wá sọ fún pé al'an ya umar nífin o ẹ̀hẹ́ ó sẹ̀ wá débi tá à ń sọnù ànábì sallallahu alaihi wasallam ó wá sọ fún umar pé imani rẹ̀ sẹ̀ wá pé táwa náà bá gbé ọ̀rọ̀ yìí tánàbí sallallahu alaihi tánàbí sọ fún umaru yìí táwa náà ká máa fi wọn wá pé bóò ní fẹ́ ànábì sallallahu alaihi bóò ló tẹ̀yí lọ́kàn rẹ̀ tó bá ń jẹ nǹkan lọ́wọ́ tánwàlá anábì ní kíyàn mọ́ jẹ́ anábì ní kíyàn mọ́ jẹ nǹkan yìí tó jù lẹ́ ní àbóso kó jẹ tọwọ́ rẹ̀ ìtàn ìmìlòyà níjẹ tánwà tó bá ń ṣe nǹkan lọ́wọ́ tánwàlá anábì ní tó ń ṣe lọ́wọ́ ìfilẹ̀ pàtì tó dìde kú ọmọ ẹni àbó parí ẹni tó ń ṣe náà ẹ̀yìn gbogbo àwọn nǹkan táà máa ń ṣe lóríṣiríṣi tí wọ́n máa sọ fún wa pé ìtànẹ́bí wíní ìtànẹ́bí wíní ẹ̀yìn bó ni a ṣe máa rí àkìtìrù nǹkan báwọn yíò láàfin tá ń pèpè sí lánàá nẹ́bí sallallahu alaihi wasallam ẹlòmí ó máa bínú nítorí pé kíni yóò ní ó tako ìlànà àwọn bàbá kan yóò ló tako táwọn bá bàbá kan tí wọ́n sọ yóò nílẹ̀ pé ó tako táwọn bá bàbá kan tí wọ́n ń ṣe àmọ́ ní wò pé ó tako táwọn nẹ́bí sallallahu alaihi wasallam wá Eh, ẹnìkan bínú eh, ó ní torí pé ẹnìkan ń tako ìbádàlá rìjálàlá eh, orin tí wọ́n máa kọ yẹn táwọn tún fi máa kọ pé ìbádàlá rìjálàlá gbókú ẹ̀yin ẹrúsìn Allah subhanahu wa ta'ala rìjálàlá gbókú ọmọkùnrin Allah àínú náà áunilá ẹwà ràn wá lọ́wọ́ pẹ̀lú

táwọn èèyàn fi ń kọrin káàkiri tó yẹ kó dẹ́rùbà wá pé n tó lè dá wàhálà lẹ̀ ni ìtawákà fún wàhálà náà ni pé ká máa sọ pé ah, ẹni yìí tó sí ó dá àbí ká máa búra wa a mọ̀ pé ìlérí wàhálà òun náà ni kí ìyà Allah subhanahu wa ta'ala kó sọ̀kalẹ̀ lé wa lérí èyí kí ọmọ ọkọrin kí ọmọ béèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ ìdámi lẹ́yìn ẹ̀yìn débi pé ẹ̀tọ́ ẹ̀fílẹ̀ àmọ́ ẹ̀tọ́ àwọn èèyàn láàrin ara wa a sì gbó a máa jàfẹ́tọ̀ ara wa ẹ dákun ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam ìfẹ́ ànábì dà níbi so a jẹ́ pé sábà nífẹ́ ànábì sallallahu alaihi wasallam agbọ́dọ̀ sí kí ni agbọ́dọ̀ mọ ẹ̀wọ́n ẹ̀ agbọ́dọ̀ mọ irúfẹ́ ànábì sallallahu alaihi wasallam inú àpẹẹrẹ tá fi máa ipé anífẹ́ ànábì sallallahu alaihi wasallam ẹ àkọ́kọ́ ní ẹ̀ òun náà ni pé ká máa ta'limu nàbí sallallahu alaihi wasallam wa tiba'u sunnatihi zahiran wa batina kí ipò anábì sallallahu alaihi wasallam ń kó tóbi lẹ́mi wa ju gbogbo ipò àwọn tó bá tóbi lọ́kàn wa lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìtìbáwò súnà ti nàbí sallallahu alaihi wasallam ká máa tẹ̀lé súnà anábì sallallahu alaihi wasallam zahiran wa batinan ká máa tẹ̀lé ní

ìyá ni àà ah, àtìlẹ́lómi ah, lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ẹwọ̀n kaba àlẹ́lómi tàà tẹ̀lé lẹ́yìn tani lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ìyá wọn ti ṣe kíni ó sì jánu ó sì jánu bẹ́ẹ̀ so eléyìí òun náà ló ẹgbẹ́ ló ti ẹkẹ́ ìwọ̀n bá ogun tó bá pẹ́ àìní tó sallallahu alaihi wasallam ẹ kìí ṣe pé ẹjẹ́ sọ pé súnà ànábì ní wàá súnà ànábì wo wọ́n bá ànábì láyé ni ojú rẹ̀ ló fi ṣe ẹ̀yìn sánàbì wọ́n mọ́ sánàbì sọ so gbogbo àwọn nǹkan báyìí àwọn ọ̀nà láti ṣe kíni láti da súnà ànábì sallallahu alaihi wasallam ni kọ́lẹ̀ lómi ọmọ sọ fún yín pé nítorí pé ẹ ti change àwọn àdíjẹ́ ipẹ́ ìlẹ̀ lọ́rọ́ fúnra yín àwọn àdíjẹ́ tó lọ́kọ́jẹ́ lọ kí nǹkan míbọnú ara rẹ̀ nítorí pé kíni nítorí pé kó mọ́ bá tẹ̀lé súnà nẹ́bí sallallahu alaihi wasallam kò fẹ́ kí súnà àwọn bàbá rẹ̀ kò fẹ́ kó parẹ́ kò fẹ́ kí súnà àwọn tó ti kọjá lọ kò fẹ́ kí súnà àwọn bàjẹ́ ọlọ́wọ́ la taglu fi dinikum ẹ̀yà níbi kíni níbi ẹ̀sìn yín wala tatabi'u ahwa qawmin qad dallu ẹ má tẹ̀lé fẹ́nu àwọn nǹkan tó jẹ́ pé wọ́n ti sọnù tipẹ́ ẹ̀yẹ́kọ̀ dọ́lù ní kọ́bí wọ́n sọnù tí wájú yí kẹ́yìn náà wá sí kíni kẹma wá tẹ̀lé ojú ọ̀nà ìsọnù tí wọ́n ti sọnù eríṣìíríṣìí àmàrin tó kù díẹ̀ káàtó níbi táwọn ará wájú bá ti ṣe tó ti kọ̀tán ti kọjá lọ a sì máa rin tó dá nínú nǹkan tí wọ́n bá ṣe èyí tó wá yẹ wá òun náà ni pé tá a bá yí tó kù díẹ̀ káàtó ká ní ìmọ̀ kan dáadáa sí wọn pé ah, á bẹ́ àwọn mọ̀ pé kò dáa ni káwa wá yí padà ká máa wá bí Allah subhanahu wa ta'ala pé kọ́lọ̀ ọba àlìkọ́lá ó bá fẹ́ ríjì wọn látara pé kíni látara pé tí wọ́n ṣe yìí bóyá wọn mọ́ ní òun náà ni wọ́n fi ṣe ẹwà àríká wá dúó lórí pé tí wọ́n ṣe yìí bó ṣe kù díẹ̀ káàtó yìí ó ti di súndànù tágbọ̀dọ̀ máa tẹ̀lé ó ti di làǹfẹ́ pé tẹ́yìn kan bá fi lè tako irú ẹni báwọn yóò dọmọ burúkú láwùjọ ni eléyìí ewu ńláńlá ni kọ́dà ó ni èèyàn bá fi àlékún ìwọ́n tó yẹ pé ẹnìkan sabú kalẹ̀ lápòjúwe nìsìn bàbá rẹ̀ kọ́lé ọtí nígbà tó wá kú tán ìwọ lọ lè dalé ọtí ń wó tó bá ti dalé ọtí ń wó ẹ̀ṣẹ̀ rẹ̀ ó ma níwọ̀n lórí ibi tó ṣe é ma àmọ́ wá dé o tún wá rí lọ́gbé ìtìlẹ̀ ọtí un ẹ́n o tún fara sí o tún sọ di international bí ìyá òbí tó bí ó ṣe di international náà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala so látara àdí eléyìí tá a bá ní tó kù díẹ̀ káàtó táwọn ará wájú ṣe ẹ̀yìn ẹ jẹ́ ká gbìyànjú ká ṣàtúnṣe rẹ̀ ẹ̀yìn ká sì jẹ́ káwọn èèyàn mọ̀ pé àìdókù ah, díẹ̀ káàtó lélẹ́yìn nígbà àwọn èso ànábì ọlọ́run nígbà tí wòye sẹ́ni tí ò lè ṣàtijé àti tí wọ́n bá ṣe ká tó mọ̀ ṣe kí ni ká mọ̀ dúró lórí pé ìfi àṣìṣe rẹ̀ onílẹ̀ bí ìgbà tó pa àfàbùkù kàn àṣàfihàn eh, pé wọ́n gbìyànjú ni àmọ́ wọ́n sáà ti ṣe kí Allah subhanahu wa ta'ala kó sì bá fi dá ìṣe wọ́n jì wá àmá àwọn tí wọ́n dé lónìí fàkálàfà min ba'dihim khalfun ada'u salat àwọn tí wọ́n dé lẹ́yìn wọn ẹ̀yìn àwọn àgbẹ̀ ìbẹ̀yìn jẹ́ ni wọ́n wọ́n yìí sàgbẹ̀ ìtẹ́yìn ṣe àwọn tó jẹ́ pé ada'u salat wọ́n rárun láre wattaba'u shahawat ìfẹ́ ajẹ́ ayòròyòròyòrò ayé òun náà ni wọ́n tẹ̀lé káàkiri tẹba wo ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀rí pé tí wọ́n dìfẹ́ndì kí sáwà báhùn gan ni wọ́n dìfẹ́ndì ẹ̀yìn tí wọ́n dìfẹ́ndì òun náà ní kíni òun náà ní àkó ara wọn tó bá jẹ́ pé àwọn súnà àwọn bàbá tó ti kọjá lọ yìí tó wáyé pé súnà wọn ni wọ́n dìfẹ́ndì ni inú àwọn táàrí lónìí tí wọ́n dúó lórí pé a máa tẹ̀lé súnà náà sallallahu alaihi wasallam ni táà bá ti ẹ̀rí ẹni kankan agbọ́dọ̀ rí pé àwọn àdàbíyà a rí pé súnà náà gbọ́dọ̀ máa tẹ̀lé nítorí pé a rí inú ọ̀rọ̀ àfá tó jẹ́ àfá gba àdàbíyà Sheikh Kamaluddin rahimahullah a rí nínú ọ̀rọ̀ wọn ipe gbogbo àtàwà náà ń pèpè lọ sí a rí àwọn nǹkan gbòógì káàrí èèyàn kó dúó nílọrin kó ní ẹmọ́ kúnlẹ̀ èpè ẹni tó kúnlẹ̀ ẹ̀tẹ́ tí wọ́n kúnlẹ̀ fún wọ́n dúó wọ́n rojọ́ wájú Allah subhanahu wa ta'ala tó bá díjọ́ gbé dàlùkìyàmá káàrí gbogbo àwọn àdàbíyà fún ó kóra ah, àwọn jọ a wà lónìí a rí pé n tí wọ́n kó nínú òkà lọrin kìí ṣe díẹ̀ káwárí gbogbo orú wọn tí wọ́n máa tẹ̀ wọ́n ẹ àrí inú ẹ̀ inú ọ̀rọ̀ wọn ipé kẹfà máa lọlẹ̀ yẹsẹ́ wò àwọn tẹ́ ń lọlẹ̀ bá tẹ́ ń lọlẹ̀ bèèrè nǹkan lọ́wọ́ wọn wọ́n mọ́ nǹkankan ẹ̀yìn wọ́n kọ̀ndẹ́mù ẹ̀ káwá rí àwà àdàbí àká nínú táwa náà máa kọ̀ndẹ́mù tí bàbá wa kọ̀ndẹ́mù òun náà ní kíni òun náà ní ká kọ̀ndẹ́mù kí ni ọmọ yẹsẹ́ wò àrí inú ọ̀rọ̀ wọn tí wọ́n sọ pé aṣọ ọkùnrin tó bá wọ̀ ẹ̀yìn ìdajì ojúgun òun náà lásọ ànábì máa dé aṣọ orí o ti gbọ́dọ̀ kọjá àkókò tẹ̀ tí gbogbo àwọn bàbá yìí náà tí alùsùn náà tí sàúdí náà ní fún àwọn náà lówó tí wọ́n fi sọ gbogbo eléyìí ṣe kankankan náà làwọn báyìí náà ṣe so ibi táà ti mọ̀nú pé àwọn wọ̀nyí ò ní kan ṣe wọn ò ní kan ṣe tí wọ́n wá náà ni pé ọ̀nà àti jẹ ibi tí wọ́n ti jẹ ni so abi Allah subhanahu wa ta'ala kó mọ́ sáà fi ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam kó mọ́ sáà fi tawá lọ́rẹ́ kó jẹ́ kí a ma ìdí jẹ́ ògiri sí ànábì sallallahu alaihi wasallam kó الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فاعلموا عباد الله أن حق النبي صلى الله عليه وسلم التوسط في محبته صلى الله عليه وسلم لا نفرط ولا نفرط في محبة النبي صلى الله عليه وسلم والناس في مجتمعنا الآن في طرفي آه، المجاوزة في طرفي الوسطية بعضهم في طرف الإفراط والبعض الآخر في طرف آه، التفريط تجد بعض الناس إذا ذكرت سنة النبي صلى الله عليه وسلم لا يعيرك أذنا لا يستمع إليك بل يرد سنة النبي صلى الله عليه وسلم الصحيحة وهذا تفريط في حق النبي صلى الله عليه وسلم وجفاء للنبي صلى الله عليه وسلم والبعض الآخر والبعض الآخر يفرطون في محبة النبي صلى الله عليه وسلم وفي حقه حيث وصف النبي صلى الله عليه وسلم بما فوق منزلته التي أنزله الله سبحانه وتعالى ومن آه، مظاهر مجاوزة الحد في حق النبي صلى الله عليه وسلم آه، بدعة الاحتفال بالمولد النبوي وذلك لأن النبي صلى الله عليه وسلم لم يحتفل بمولد نفسه في حياته وإن كان الاحتفال بالمولد النبوي صلى الله عليه وسلم قربة من قربات إلى الله سبحانه وتعالى وعبادة من عبادات الله سبحانه وتعالى لفعل النبي صلى الله عليه وسلم ذلك ولا أشار للصحابة رضوان الله عليهم بفعل ذلك ولا اهتدى الصحابة رضوان الله عليهم من بعد النبي صلى الله عليه وسلم إلى فعل ذلك وكذلك أصحاب القرون الثلاثة المفضلة ولم نجد أحدا من هؤلاء الناس الذين هم خير الذين هم خير الناس كما ثبت عن النبي صلى الله عليه وسلم لم نجدهم يحتفلون بمولد النبي صلى الله عليه وسلم وإن لم يفعلوا ذلك ولنعلم أن فعل ذلك بدعة في دين الله سبحانه وتعالى وقد ثبت عن النبي صلى الله عليه وسلم أنه قال من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد وهنا ما قال النبي صلى الله عليه وسلم هذا الحديث لم يكن الاحتفال بالمولد النبوي صلى الله عليه وسلم من الدين فكيف يكون من الدين بعد بعد أربعة آه، القرون من وفاة النبي صلى الله عليه وسلم وعلى هذا يجب علينا عباد الله أن نحذر من هذا البدعة هذه آه، البدعة لأننا قد دخلنا في شهر ربيع الأول وقد بدأ الناس وقد بدأ الناس ينشرون آه، هذه البدعة في الإذاعات وفي أماكن مختلفة ويدعون بأن ذلك إظهار إظهار لمحبة النبي صلى الله عليه وسلم وهذا ادعاء كاذب لأن محبة النبي صلى الله عليه وسلم لا يكون بالابتداء في أمره في دين النبي صلى الله عليه وسلم ولأن الابتداء في دين النبي صلى الله عليه وسلم اتهام للنبي صلى الله عليه وسلم بخيانة الرسالة ولذلك يجب علينا أن نجتنب هذه البدعة الشنيعة لأن الله سبحانه وتعالى لا يسألنا يوم القيامة لماذا لم تحتفل بالمولد النبوي لأن النبي صلى الله عليه وسلم لم يأتي بمولد النبوي صلى الله عليه وسلم من ديننا والله سبحانه وتعالى يسألنا لماذا لماذا احتفلت وهل جاء النبي صلى الله عليه وسلم بالمولد آه، من ضمن دين الدين الإسلامي أدعو الله سبحانه وتعالى àtọrọ ìkẹ́ àti gẹ̀ fún aṣíwájú wa nabi sallallahu alaihi wasallam alaikum kí allah subhanahu wa ta'ala kí olúwa bá wa kó bá mú bá wa sàábí ànábì àti gbogbo àtọrọ àlórí ìlànà nabi sallallahu alaihi wasallam ẹ̀yẹ rúsí allah subhanahu wa ta'ala ẹjá lọ lè mà ipe ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam tó láti ní ká ma pàápàá ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam nítorí pé ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam yìí àwọn èèyàn ti pín sọ́nà mẹ́ta níbi ìfẹ́ ànábì àwọn kan bẹ tí wọ́n ṣe àṣẹ ètò níbi ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam

àwọn èèyàn ń ṣe àti ètò níbi ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam ibi tá ti rí àwọn tí wọ́n kà nábì kún tán bá ń sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam wọn ò tiẹ̀ ní kàásí tán ń sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wọ́n dá padà so irú eléyìí nísìn àti ètò ni níbi ìwà ànábì sallallahu alaihi wasallam nítorí pé àwọn sàábì ànábì tán bá ti gbọ́ pé ànábì sallallahu alaihi wasallam sọ báyìí pé ẹ̀ tán bá gbọ́ wọ́n sì tẹ́tí wọn láti máa gbọ́ alimam malik rahimahullah tí imam malik bá wà láyé ibi tí wọ́n ti ń ka hadithi fáwọn èèyàn tí èèyàn kan bá sọ̀rọ̀ níbẹ̀ imam malik yóò sì pán ojú sírò ẹni bẹ́ẹ̀ imam malik yóò wá sọ fún pé ó gbọ́ tí allah subhanahu wa ta'ala sọ pé la tarfa'u aswatakum ọ̀rọ̀ ànábì ni wọ́n ń kà tó máa lọ́wọ́ imam malik a tún máa takò àwọn èèyàn pé ẹ máa sọ̀rọ̀ nígbà tó máa ń lọ́wọ́ ká tó wá sọ fún wọn pé ẹni tí wọ́n sọ̀rọ̀ ànábì fún tó wá sọ pé òun ò tiẹ̀ fẹ́ gbọ́ ó tiẹ̀ wá takò eléyìí inú àwọn tí wọ́n ṣe kíni wọ́n sàṣe ètò níbi wà nábì ni bẹ́ẹ̀ náà làwọn ṣíà inú àwọn tí wọ́n sàṣe ètò nínú wà nábì sallallahu alaihi wasallam ni tó jẹ́ pé wọ́n gbé Ali ibn Abi Talib wọ́n sallallahu alaihi wasallam àtàwọn míì náà tí wọ́n tún sàṣe jù níbi ìwọ̀ aláṣàṣe ètò sallallahu alaihi wasallam bí ọ̀pọ̀lọpọ̀ bí àwọn gùlátù sufi ya àwọn aláṣejù aláṣejù náà sufi gbogbo àwọn zúrí pátápátá ní aláṣejù ni wọ́n wọ́n tún wá ní àwọn aláṣejù nínú wọn táwọn tó sọ pé àṣejù ah, tí ẹ tún ṣe kíni ó tún pọ̀ jù so àwọn eléyìí àwọn náà ni wọ́n tún ṣe kíni wọ́n tún gbé ipò àwọn ṣéhù wọn wọ́n gbé e lórí ipò ànábì sallallahu alaihi wasallam gbogbo orú àwọn nǹkan báyìí ìsàté tó níbi ìwà ànábì sallallahu alaihi wasallam ni a sì ráwọn míì tó jẹ́ pé wọ́n sàté jù níbi ìwà ànábì sallallahu alaihi wasallam níbi ìfẹ́ ànábì níbi ìròyìn ànábì sallallahu alaihi wasallam ọ̀kanú àwọn aláṣẹ́jù òun náà ni àfáà tó kọ orin tán pè ní burdatul madi ẹn burda tán máa ń kà níbi owó tán máa ń ta ẹyẹ mọ́lídìun nínú àwọn aláṣẹ́jù nípa ànábì sallallahu alaihi wasallam ni nítorí pé ńgbà tí ó yà ànábì sallallahu alaihi wasallam ó ní wà inna min judihi dunya wa darrataha ó ní inú ọrẹ ànábì tánábì tawa olóṣìbà kí a mọ̀tawà lọ́rẹ̀ wà mí ní olúmihi ilmù láwọ́hì wal qalami nínú ma nábi sallallahu alaihi wasallam òun náà ni gbogbo ìmọ̀ tí alqalam ẹ̀rí pé olè látọ̀dà nábi sallallahu alaihi pé ìgbà tọ́lọ́wọ́ bá àríkọlá gègé lọ́lọ́ọ̀bá àríkẹ́ọlá dá ọlọ́ọ̀bá àríkẹ́ọlá wá sọ fún gègé pé máa kọ gègé wá bí Allah subhanahu wa ta'ala pé kínikí ń kọ ó ní máa kọ tí ó ṣẹlẹ̀ èyí tí ó máa jẹ́ tí ó máa ṣẹlẹ̀ títí tálkì àmòfìdé kọ gbogbo ẹ̀kalẹ̀ ẹ̀fà yìí wá ń ròyìn ànẹ́bì pé nínú mà nẹ́bì òun náà ni gbogbo ìmọ̀ tí gègé ń mà wa min ulumihi tọ́lọ̀ọ̀bá àríkọlá tó fi nǹkan tó jẹ́ ọmọláíkà náà tó ti gan ti bẹ̀ẹ̀bẹ̀ wọ́n nínú màánẹ́bì ni tẹ́lẹ̀ bá wá jẹ́ inú màánẹ́bì min lọ́dọ̀ àwọn lárúbáwá ẹ́n min àtẹ̀bẹ̀ìdìyà ní táàmà fi sọ pé díẹ̀ tàbí sọ pé ah, o nínú àwọn dúkìá mi ni ó túnmọ̀ pé dúkìá rẹ̀ tún o nínú àwọn ọmọ mi ni ó túnmọ̀ pé ọmọ rẹ̀ tún kù tẹ́yìn bá sọ lomi nínú lárúbáwá ó túnmọ̀ pé díẹ̀ nínú màánẹ́bì sallallahu alaihi wasallam òun náà ní gbogbo àwọn nǹkan tá a sọ yìí èwo ni wàá láti mọ̀ yí kíni ibẹ̀ láti mọ̀ yí àṣejù lélẹ́yìn níbi ìròyìn anábì sallallahu alaihi wasallam ó tún wáyé anábì bò mí ó ní ya akramal khalqi ó ní mo pè wọ́n tó lẹ́lọ́ lóore jù ní gbogbo ẹ̀lọ́lọ́ ọba àríkẹ́ ọládá eléyìí ò tí ebéjì bẹ́ẹ̀ ààbọ̀ jìyàn bẹ́ẹ̀ ó wá ní man man aludu bihi ta ni mo ní lẹ́yìn rẹ tí máa lọ lè sáàdì ẹ̀wọ̀n ni mo ní lẹ́yìn anábì tí lọ lè síwáàkà inda hululil hadithil himami tó juwa nábi lọ nígbàtí àwọn ìṣẹ̀lẹ̀ lálá jálùlálá bá ṣẹlẹ̀ síyàn ọ̀dọ̀ ta ni mo fẹ́ sálọ tó jọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam lọ ẹ̀rì eléyìí ní sí ọ̀dọ̀ ta la máa sálọ ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala òun wá sọ pé ọ̀dọ̀ ànábì òun náà lè máa sálọ irú àwọn ọ̀rọ̀ báyìí ní sí àtẹ́jú ní níbi ìwà nábì sallallahu alaihi wasallam tó yẹ ká jìnà sí inú àwọn àkórí àtẹ́jú nínú wà nábì sallallahu alaihi wasallam òun náà ni àdádálẹ̀ ká máa sọjọ́ bí ànábì ká máa celebrate ọjọ́ tó bí ànábì sallallahu alaihi wasallam àdádálẹ̀ ni àṣejù sí ni nínú ẹ̀sìn kí ló fà tó fi jẹ́ àṣejù nínú ẹ̀sìn gbogbo tánàbí tààbárí lákọọ́lẹ̀ pàánàbí ṣe tó fi jọ́sìn fún Allah subhanahu wa ta'ala kéèyàn bá ti ṣe àṣejù ló ṣe sallallahu alaihi wasallam ànábì lo ccp yẹ̀sì ànábì lò láyé ẹ̀hẹ́n ànábì ò fọjọ́ kan ẹ̀hẹ́n hátà sí kíláàsì tí Islam ó tó dé ànábì ò kó wa àìsàmù tó wá dé ń gbàtà náàbí pọmọ ogójì ọdún ẹn ànábì wá sí àjọ̀dún ọjọ́ tán bí un ànábì fi wá lo ogún ọdún àti mẹ́ta lórí pé ìjíṣẹ́ lórí islam anábi wá jíṣẹ́ ó jíṣẹ́ pérépé àwọn tàbí anábi kọ̀nfàmẹ̀ ní hajjatul wada wípé anábi sallallahu alaihi wasallam ẹn ó jíṣẹ́ pé ẹn gbàtán wá kọ̀nfàmẹ̀ fún anábi fàdàbí jíṣẹ́ pé tọ́lọ̀ọba àlekọ́lá náà wá kọ̀nfàmẹ̀ pé al-yawma akmaltu lakum dinakum ẹ̀sìn ti pé lónìí o wa atmamtu alaykum ni'mati ìdẹ̀ra mi sì ti parí lé lórí wa raditu lakumul islam dina mo yọ́ ní islam lẹ́sìn fún yín kí ni wọ́n ń pè ní islam ebi islam àwọn ànábì ń gbà àwọn náà ni àtàwọn tàbí ànábì anábi wá kò láyé anábi náà tún wá fóhun lélẹ̀ fún wa anábi ni mọ̀nà àádọ́ta fi amúrìnà àádá máa lè sàmìnú fọwọ́ àrọ̀dì anábi ni ẹjíkọ́ ni yóò lọ lè pé ẹn tó bá dá nǹkan kalẹ̀ sínú ẹ̀sìn yóò tí ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ ẹ̀yìn fọwọ́ àrọ̀dì á dá padà nígbà lọ́wọ́ rẹ̀ anábi wá kò láyé tán àwọn sàábé sì wà lórí ẹ̀ wọ́n bá lọ àwọn tó tẹ̀lé àwọn sàábé wà lórí ẹ̀ wọ́n bá lọ kò sí òórùn fìrìfìrì kankan tí jẹ́ mòlídì lẹ́yìn ọgọ́rùn ọdún mẹ́rin tánàbí sallallahu alaihi wasallam wà lọ tán àwọn ṣíà alfatimiyun àwọn ọ̀tẹ́ẹ̀sìn wọ́n wá dìde láti fi ba ìsìláàmù jẹ́ wọ́n wá dá mòlídìí lẹ̀ láti fi gbé ẹ̀mí àwọn mùsùlùmí kò níbi seriousness mo fẹ́ ká serious bí ẹ̀sìn wa mọ́ ẹ́n kí mùsùlùmí ó serious òun náà lọ́wọ́ ọba àlekè ọlá dá wa fún òun náà ló bá tó pé inú ọdún tá lò láì inú ọdún wa lọ́dún kan ẹ̀mẹ́jì náà ni wọ́n fún wa gbé bí sọdún kèése sẹ́rímónì ní gbogbo gbésí ayé ẹ̀mẹ́jì náà wọ́n bá lè jọlá fún akáfi sọdún àsọdún kékeré àsọdún lá ẹ̀ àwọn ọ̀tẹ́sì àwọn àwò pé àwọn mùsùlùmí mọ̀ síríọ́sì ju wọ́n mọ̀ súnmọ́ Allah subhanahu wa ta'ala ju ipa wo sí ní káwọn àti ká da sẹ́rímónì sí wọn lágbádá kan rí àwọn nǹkan tí wọ́n mọ̀ sí kíni tí wọ́n mọ̀ yẹjú tàbá sí mòlídìí ànábì tán a sì mòlídìí Hassan a sì mòlídìí Hussein a sì mòlídìí Ali a sì mòlídìí Fatima nígbà tí wọ́n fi mọ̀ ẹ̀sìn ti ṣe kíni ó ti yọ bọ́rọ̀ mọ́ wọn lọ́wọ́ in tí wọ́n fi gbé léyìn kalẹ̀ nu àwọn èèyàn wá tẹ́wọ́ gbà láwùjọ wọ́n wá ń tẹ̀lé wọ́n wá ń kà kún pé ara ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam ni ẹ wá jáwọ́ nísìn àwọn tó dálẹ̀ ẹnu mòlíbì tán dálẹ̀ nu nísìn o ẹ jẹ́ ká wá wa lónìí ní location ìbídá wà lónìí ní kéréje tí wà báyìí nìsí mòlídì tí ń bẹ mòlídì ṣéwù lágbájá mòlídì ṣéwù lágbájá mòlídì ṣéwù lágbájá ẹ̀yìn àwọn ọmọ wa sàn kanrankan mòlídì tí mọ́jọ́ bá parí eléyìí wọ́n tún ṣe kí ló fà nítorí pé àwọn ọ̀tẹ́ ẹ̀sìn wọ́n ti wò ó pé ní tá a lè fi mú mùsùlùmí òun náà ní ká má serious ibi ẹ̀sìn wọn tó bá fi lè serious ẹ̀ lérí wọn mọ́ òun náà ló fà tó fi dá ogbó àwọn wàhálà yìí àwọn èèyàn wá ń lò wọ́n láwọn fi ń sékíní wọ́n láwọn fi ń fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam ẹni tí ò bá wá ṣe wọ́n kà kún ọ̀tá ànábì sallallahu alaihi wasallam ọkùnrin kan sọ lẹ́nu rẹ̀ níjó ní tó kọ sí Facebook ó ní àwọn tí wọ́n jẹ́ ọ̀tá ànábì sallallahu alaihi wasallam tí wọ́n fẹ́ràn ànábì ó ní nínú wọn òun náà ni àwọn alùsùn náà wal jamaa wa ó ní àwọn tí wọ́n sì jọjọra wọn ọkàn wọn jọjọra wọn pẹ̀lú ọkàn wọn sábẹ́ ni nítorí pé àwọn sàábé náà ẹ̀yìn wò fẹ́ ànábì tó àwọn táwọn wà yìí nítorí pé ìfẹ́ ànábì làwọn fi ń ṣe mólídì ànábì ó ní tó wáyé pé àwọn sàábé bá fẹ́ràn ànábì ni ó ní wọ́n yẹ kán sọjọ́ bí ànábì àwọn gbà tí ó ìfẹ́ ànábì ò tó nǹkan lọ́kàn wọn bí táwọn ẹ̀yìn kan kéèyàn máa sọ bẹ́ẹ̀ láyé táwa lónìí ẹ rí pé látara di eléyìí ẹ ti mọ̀ pé kíni ẹ ti mọ̀ pé àṣejù ní ìkọjá àlà ni so látara di eléyìí ẹnu mọ̀ nǹkan tá a sọ yìí nípa mólídì gan tó bá bí àwa náà ike kí la fẹ́ fi púrúfẹ̀ pé mólídì gan ibẹ̀ ẹnu ẹ̀sìn kí la fẹ́ fi púrúfẹ̀ wọ́n sọ fún igbá ànábì ma ń gbàwẹ̀ monday tí a wá ní kí wọ́n náà ma gbàwẹ̀ ni wọ́n ní kí ló tó fi ń gbàwẹ̀ ànábì ní òun gbàwẹ̀ nítorí pé ọjọ́ monday ni wọ́n bí wọ́n náà ma gbàwẹ̀ monday ó sì ma gbàládá ẹ̀yìn torí pé ká gbàwẹ̀ monday ní súnà ànábì ni ìwọ wá sọ pé nítorí pé ànábì ma gbàwẹ̀ monday so ìdíwọ́ àmú tiẹ̀ wọ́n wá ní wọ́n náà ma sọjọ́ bí ànábì lọ́dọọdún gbogbo àwọn nǹkan báyìí nǹkan tí ò wọnú làákàyè ni tàbáríkà gbé sínú làákàyè àmọ́ tá máa fi ń da nǹkan rúmọ̀ àwọn èèyàn lójú òun náà ni pé kí ni ìpé ìfẹ́ ànábì náà ni ìfẹ́ ànábì ànífẹ́ ànábì ni so ká bá fẹ́fẹ́ ànábì sallallahu alaihi wasallam in ta fi mọ̀pá fẹ́ràn ànábì òun náà ní ká yẹra wò sáà ń tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam inú nǹkan ànábì sallallahu alaihi wasallam wá fún wa ọ̀rọ̀ lórí mólídì ànábì sallallahu alaihi wasallam a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àlàyé nípa rẹ̀ ni a mú àwọn àlàyé wá lẹ́kùnrẹ́rẹ́ àwọn irọ́ tán máa ń pa fáwọn èèyàn àwọn ìrújú tán ìbò àwọn èèyàn lójú káàkiri sáà máa tẹ̀lé wọn gbogbo náà láàmú wá tá a padà ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ àbí Allah subhanahu wa ta'ala kuma za su kuma goye su da kuma Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid Allahumma ansur al-Islam wal muslimin wa azil ash-shirk wal والمسلمين wa damir a'da'aka a'da' ad-din Allahumma rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم الله أكبر الله